أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه من يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa gba olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìṣọ́lọ́ nǹkan ọba náà bí ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lẹ̀ wọn bá kó sanú àwa náà kàtàwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa tó gbá wa jẹ àti lẹ́gbà olùmọ́sáàsì ni wọlé àtàlùkìyàmà ìrònú wọ́n ní àwọn ọ̀ṣẹ̀bọ ọjọ́un àwọn ọ̀ṣẹ̀bọ ọjọ́un wọn ò sí ẹbọ nípa múlùk pàjùbọ ọlọ́run wọ́n láwọn mùsùlùmí lónìí mùsùlùmí lónìí wọ́n á ń ti bọ́n pàjùbọ ọlọ́run ẹ̀rọ yorùbá láyé ìjọ́un sí islam síbi kí ló sọ pé ẹni tí wọ́n kọ́ ọ̀ṣẹ̀ kìí fi borí gbogbo ayé òrìjìnì àwọn òwò ẹ̀yìn jìbìlíyà ni ẹ o wọ́n fẹ́ ọlọ́wọ́ bá ọ̀run yẹn ọba yẹn dípa rẹ̀ ó ju dípa ti ẹ̀yìn lọ ẹ̀dá ẹ̀kọ́ ni a máa rí àwọn tọ̀ríkà lónìí tí wọ́n sọ máa pé ọlọ́wọ́ bó lè fún ìgbàgbọ́ bí àwọn tọ̀ríkà kó fi kéwù èyí wọ́n pè àṣírí kùtù mọ́lùkù lónìí lọ́sọ̀ ṣé òkan sọ àwọn bíbélì wálẹ̀ ilé ọ̀tá lè yìnbọn ọlọ́run ọ̀run ọlọ́run bá gbọ́n mọ̀lẹ́gà ló ní ọ̀rá o ṣé ọlọ́run abẹ ṣé o ṣé yàtọ̀ ní sọ mọ̀lẹ́gà nílẹ̀ ó di ọ̀lá ìwúkú ìbọn ọlọ́run pẹ̀lú bàbá yẹn ọdún mọ́tò ọdún tọ́lọ́run tó ní kọ́kú gbàrà àkàrà báyìí nígbà mírùmọ́ lọ jẹ́ yóò lè parí ṣé wàá ìwúyẹ̀ rẹ̀ àwọn ọ̀sẹ̀bọ̀ ọjọ́ òfin mo ò sí ló ń ka mílíkì ọlọ́ọ̀bà ọmọ mùsùlùmí ni wọ́n ń sọ ń ka mílíkì ọlọ́ọ̀bà nípa ọ̀rọ̀ mi ti kò sí kò sí burú yára lọ ọlọ́ọ̀bà mọ̀ sọ̀rọ̀ ní ọlọ́ọ̀bà. wọ́n ní nínú káyọ̀lù jàhìlíyà àṣìṣe kó fi bọ́ọ̀lù nínú ìṣẹ́jú jàhìlíyà náà ni ìṣẹ́jú gbajúmọ̀ ọlọ́ọ̀bà àkọọ́lẹ̀ mọ́tòsí nínú àwọn kan nù ọmọ ènìyàn ni ìgbìyànjú fáàrí ní Iran nam ẹwọ ìbọn wọ̀nyí wọ́n sì tẹ́ gbogbo tí gbogbo tó aráyé bẹ́ẹ̀ni kí wọ́n lẹ́ sí bẹ́ẹ̀ni olympic bẹ́ẹ̀ni tí wọ́n kọ́kọ́ gbé káàkiri lórí fúlẹ̀dì yẹn iná ìbọn ni kí ni kọ́lọ́ ọ̀gbìn kí wọ́n mùsùlùmí Nàìjíríà lálàáfíà wọ́n lọ sí eh, nyc club wọ́n ní ní alẹ́ tó ní mọ̀sí kíni ọ̀yá kíni ṣáànà yìí kí ló wọ́n ti ọmọ yìí ọmọ gbé ní pé orí náà ni ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n ni àwọn ọmọ ìgbàwó òsì ìgbàwó òsì fàtẹ̀ nígbà yẹn wọ́n jẹ́ mẹ́wò ní kàbálà ọlọ́run ti di kọ́pù wọn wọ́n bá iná ńlá wọ́n á jẹ́ ewé sínú àgbà wọ́n yípo tí wọ́n tó wá dúró ewé yẹn ọmọ yìí kan sọ sínú náà wọ́n yí gbígbé ẹ̀ ti tàwa fún náà wọ́n àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ ìtẹ̀ sí ni wá káwọn ti fi ìdílé wọn nù tó kún wọn káàkiri wọ́n ah, wọ́n ká àwọn ọmọ ìtẹ̀ sí wọn ti rẹ́ dé yìí o tó kún wọn káàkiri láti bẹ́ẹ̀ àwọn ìjọba kọ́ sí wọn nù obìnrin àwọn ọmọ náà làwọn máa bọ́ sí wọn àwọn kan kò sí mo fẹ́ láti ṣe olùdíje yẹn láì gbé náà káàkiri orí fúdù láì ọwọ́ ìwò fún ẹ̀. àgbàlẹ̀ ìwò fún kí bùkún ní ẹ̀sìn mọ́tì kọ́. Ọ̀dọ̀ yẹn ọlọ́mọ fún wa nù. Ìyá àdúgbò ní Iran, ó máa bọ iná. Ọ̀dọ̀ ẹ̀kọ́ olóòrùn. ان هذا القول لو يخرقان في يعني كني يا مجي نور وظلم ظلمة وناني وبلا اعتقني أفريقكم فالنور خلق الخير بلا نور داوري الظلمة خلق الشر فلوككم عايبين فهذا يسمون بسماء فانو بفانوية هي شرك ربوبية في الربوبية إليه وينكروا سواني كان نوية ذلك هي الشرك في الربوبية يبني جبالوما شرك في التوحيد الربوبية يعني أديوا في مذهبهم في المذهب وفارس وعين جواب النكاع المحرم ذلك يلي سكورة يلي فيه يلي سكورة يلي سكورة يلي سكورة يلي سكورة يلي سكورة يلي سكورة مذهبهم انه سبب اشتراك في اموال والزوجات ويرون لاحد تملكهم خاصا lẹ́yìn náà ní mọ́sáàbà àwọn inú ìròrí tí wọ́n ní pé gbogbo tó bá ní ọmọ ìyá náà lónìí dúkìá rẹ̀ jù máa lò náà ni ìyàwó rẹ̀ jù máa lò náà ni ọkọ rẹ̀ jù ọmọ yòókù bá ọkọ rẹ yìí ó di wa bíkíni bá ìyàwó rẹ máa yáyí bíkíni fún ọ̀rọ̀ ìyàwó rẹ yìí wọ́n ti rẹ máa kọ́ ẹ̀rọ balẹ̀ ọ̀nà kí wọ́n lọ fi nìsá ó máa fi aṣọ ti pọ̀ lórí òjèrè ẹ̀rọ kí wọ́n fi àmúwá àgbẹ̀rẹ̀ dúkìá bọ̀ alẹ́ ìfọ̀ òye ẹlẹ́ni kí kọ́mínìtì kí àbí àwọn هذا الكومينيس أبي سوشياليزم علماء خوان وعلماء هذا مذعب الباطل اللي مذهب هارون مذهب الشنعين مناقض للأديان ليه يتكتبوا بنفسه يتكتبوا إيه بسومينيا فلا خالق لقول واحد أحد يتكتبوا ببايتات الله بقى بسمي أحد الذي يفرد الفرد تبع صني أحد بكم فرد من أبوني لم يلد ولم يولد دي من كان قوي بيه ولم يكن له كفوا احد بس كده أباء الملكيه المسبيه سواء كان هو دي لا بدلني دي ولا بدلني دي يا قوه بدلني غير ذلك محرم النكاح محرم في كفاء أو كان ليه يا يا يوميا دوا بيا دواميا وما الى ذلك حرام والله تعالى عالم كل ذات رأيوه والسلام عليكم ورحمة الله وبركاته سبحانه الله بعد ما يمن سبحانه عليه ربه إن شاء الله وعليكم السلام بالله ها آه. sọ yìí èmi kọ́ máa èmi kọ́ máa sọ yìí lẹ́sọ̀ ẹ́ sọ wọn láti ta. ìyìn ẹ̀lọ́ gbọ́dọ̀ sọ́ọ̀bù pọ́blẹ́mù yẹn. àlàyé ìmọ̀ wà báyìí lórí ẹ̀ lẹ́kùnrin rẹ̀ bọ́lá ọ̀bẹ lórí ẹ̀ ó ní àlàyé ìmọ̀ gbọ́dọ̀ káàmpù gbọ̀ngàn odi eyin ẹgbẹ́ ojú ìdáwọn ti gbà ní àwọn náà yẹn ìgbà wà ní ìgbà wà odi eyin láti kò ẹ̀ ẹ̀ ní gbogbo wá kára ní gbóni àwọn àmì pain wọ́n kàn wá gbọ́ kára ní pé èèyàn tó máa rí jù ní ẹ̀sẹ̀ ọ̀pọ̀ ìgbóni wá fún mi. ọ̀rọ̀ lásán sílẹ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìyàtọ̀ nǹkan wá wá ìyá kan gbókùn kọ̀ wá láì jẹ́ pé wọ́n ní wa. Àtàwọ̀ Wá wà lórí ìjọ. Kí ọkọ̀ gbogbo, ó yẹ pé wá ìfún àbá àwọn kankan ló kọ̀. Ìlànà pé ilé tí wọ́n mú kẹ́ni, ọlọ́ọ̀dún àdáfò ní ìlànà wọn, àlàámà á Bẹ́ẹ̀ni wọ́n ẹ̀kọ́wà ní kìí fìdíò ẹ̀mú orí bàtíkọ̀ wa orí email lẹ́mú wa ẹ̀kọ́mú ah, wa ah, ní aláàjì ní tírénì ilẹ̀ ìdánlọ́wà ìwọ̀ ọ̀pẹ́lú wíwá tàwọn ti dẹ́ta ìwọ̀n sọ ọ̀rọ̀ àwọn ọmọ àwọn òṣèlú Thank you ilé ìwé abẹ́ ìfẹ́lẹ̀ tí wọ́n dúdú lóyún àwọn eléyìí àwọn gan sọ àwọn eléyìí àwọn gan sọ àwọn gan sọ bí tó ti wà wọ́n ní làbẹ́ìkà wọ́n ní làbẹ́ìkà wọ́n ti bá ìfọ̀ ìṣe wà láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọkọ̀ yìí owó gbogbo ó ti wà ń ó di yá àlùfáà ọjọ́ bẹ́ẹ̀ sàwọn yẹn lórí ìkáwó yìí ẹ̀sìn gbàgbọ́ ọjọ́ bẹ́ẹ̀ sàwọn yẹn lórí ẹ̀. pẹ̀lú ìmọ̀ táwọn oníbí àwọn àti igbá ti ń bọ̀ láti sà gbogbo ẹjọ́ bá rí nǹkan tó bá jẹ́ nǹkan àti kó. ẹni tó jẹ́ nǹkan àti kórè tó. ẹ̀dá tó jẹ́ nǹkan àti kórè tó bẹ́yìn orí tó kò ní ní kàrámà ẹni tí ó jẹ́ nǹkan àfikọ́ ní ẹ́ wọ́n ní dẹ̀rù wọ́n ní wọ́n ní ìjọba àtọ́rọ̀ àwọn ọmọdé ìgbìmọ̀ tí wọ́n rán gbọ́gbọ́ tó jìnà tó wọ́n nígbà kan wọ́n sọ ìmọ̀ ilé tí ó jẹ́ gbogbo kí ẹ̀ka kò lẹ́yìn ní ètò ọlọ́ ní ìjọba mẹ́tò abáyé o nígbà ní ara o ìgbà ìmọ̀ ọkùnrin kan náà oye wọ́n ti kú tí ó pààyàn náà náà gbé o rọ́bìnú hmm. hmm. àdúrà àdúrà àdúrà tàbí sí nǹkan àdúrà tàbí sí nǹkan Adua, wá wo gbẹ̀ǹdì dáa ìpìpìlẹ̀ gbogbo ẹ̀ àti nǹkan dáa bí dáa bí dọ́àt àwọn oníwọ́n tó ti sọ àwọn ọba ìdí gbogbo ẹ̀ ó di ìgbẹ̀ àtọ́lẹ̀ rẹ̀ nìkan ní ìgbẹ̀ rẹ̀ dáa ó di àdúrà ní bismillah rikika ìkúlù ṣe yóò fika ọlọ́wọ́ yóò fika ó di ó ń ṣe dáa fún yẹn lẹ́nu orúkọ ni ọ̀fọ̀ orúkọ àlè orúkọ ni ọ̀fọ̀ ó ní ìmọ̀ orúkọ ọ̀fọ̀ máa ìmọ̀ tí wà lọ sí ìkùn ó ní wa gbogbo ilé orúkọ àdúrà tí wọ́n sì fi nǹkan ó ní orúkọ ní ìmì ọ̀fọ̀ orúkíyàtú náà ni àdúrà ó ní àdúrà ni àdúrà láti àdúrà nínú àdúrà àdúrà lásán ń jẹ́ àdúrà ń jẹ́ ìpè dáa lẹ́hù dáa lẹ́hù ó sọ̀gbà fún dáa àléyìí ó sì fi fún dáa náà dáa lẹ́hù ó sọ̀gbà fún dáa àléyìí ó sì fún ó sì yẹ ìdèrí nìyẹn àdúrà náà lókè ó sì yẹ wọláwù tààlà rẹ̀ wàhálùkù sẹ́lá ń

ومن تسلو ربكم إنه كان بصار بي يرسل السماء عليكم لدرارا وانبتوا بالألوان قالوا له لوجد له Abdulrahman Adigunwale láti Zaria Road ní àwọn ní kọ́lígì kan àti ẹgbẹ́ òǹkan níbi iṣẹ́ kọrin wá ni ó wá fẹ́ lọ́ǹtì álbọ́ọ̀mù orin rẹ̀ ó wá invite àwọn àmọ́nu ṣọ́ọ̀ṣì ni wọ́n gbé ìjókòó lọ́ǹtì yẹn sí pé àwọn lè lọ then tó bá jẹ́ pé ìkómọ náà ni wọ́n gbé jòkó ìkómọ yẹn sínú chọ́ọ̀tì tí kọlu bá wọn ìwà kan sáwọn lè lu ìkómọ yẹn. rárá o gbogbo jẹ́ kí mọ́rọ̀ church ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ti di lẹ́kùndé ní fún wọlé ẹ̀dẹ́ ó ti wà ọ̀rọ̀ orin ìjìnlẹ̀ lásán olùkọ́ máa nú wọ́n ti ní musical instrument nú wọ́n gbé wá kàrà tẹ́lẹ̀ kò sí burú mbẹ̀ wọ́n ní pé ọdún wa ma'áàbì fún pé lẹ́yìn náà ó tún wáyé kí ló tí ìsìn mi sún ọ̀rọ̀ lọ ọ̀nà tí wọ́n ṣe ni ìyàwó wọn ṣe ni wọ́n bá jọ sí nílé oṣù tó wọ́n tọrọ ṣọ́ọ̀ṣì kò dé inú fún wọ́n lè yàgbé wọ́n láwọ̀ ọ̀là àlẹ́ àdìsí wa àdìsí wa ti di sẹ́kìnì ẹni wọnú ibu kọ̀ọ̀kan ibu kọ̀ọ̀kan tó kàìtì ìlúṣẹ̀ abẹ́ àyà ọ̀gbọ́n ni àbí wọ́n ní kọ̀ọ̀kan tó kàn àyà kọ̀ọ̀kan ìdẹ̀ nọ́ọ̀sì mọ̀ yẹn sílẹ̀ wọlé hadith ìdí wa abdullahi bin masoud ó ní wọlé hadith lójì ó bẹ̀rẹ̀ wọ́n á mú àwọn àdìkú ìfà wọ́n á wọ́n ti di ẹ̀tọ́ ìyẹn náà ni musical instrument náà mo sọ̀rọ̀ ti wa nígbà tí mo sọ pé mo ní orin ọ̀dà òtúrẹ́tẹ́ẹ̀kì náà mákàlà àti kọ̀ǹpánì sí wọ́n lọ bí pé wọ́n lu jìtá wọ́n lùlù ti di musical instrument ni mahadi wọn kù àwọn akọ́sí mahadi ní ẹ̀tọ́ ìwọ̀dẹ̀ ni ìtùsìnà lẹ́tọ̀ ìwọ̀dẹ̀ ni ó di wa wọ́n láwọ̀ in fact níbi tí wọ́n sọ pé bẹ́ẹ̀ yà á yé àwọn èèyàn wà báwọn wọ́n wà fún ọ̀dọ̀ bọ̀ wọnú àdìsí ní mùsùlùmí ó di àtọ́ omi síkì ẹ̀rọ ló kíkì sí ìjọ káràó káràó káràó ó láyà pọ̀ jù. Lọ́wọ́ bá kú sàn, ẹ wọlé wọ́wọ́, a ní kúrò àyè àní fún ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀hún bẹ̀. Ṣé o, ọ̀pọ̀ àti ní? aláwo aláwo aláwo àǹkà méjì wọ́n tà àti mọ̀rántí zina zina alóyún kí wọ́n ti wà ní agbẹ́mọ́ nọ́mọ ènìyàn men as a part of Allah without knowledge and faith in Al-Bala or the God of Quran by way of mocking. Mm. Such that will be a humiliating coming, a humiliating coming that is yeah. fire. What is said regarding the one who regards an alcoholic drink love to drink and calls it by another name? Uh, narrated Abu Hamid or Abu Malik al-Azhari that the Prophet Sallallahu saying from among my followers there will be some people mm -hmm. who will consider illegal sexual intercourse, the wearing of sheep, the drinking of alcoholic drinks, and the use of musical instruments as lawful. Then, and again, there will be some sons who came stay near the side of mountain. And in the evening, their shepherds will come to them with their sheep and ask them for something. But if you say to me, they come to us tomorrow, and Allah will destroy them during the night and let the mountain fall on them. And he will transform the rest of them into monkeys and pigs, and they will remain cool ọlọ́run sáré bọ̀ ìgbà ti di orílẹ̀ the musical instrument ẹni gbà sọ anything guitar fèrè ìlú mọ ẹbí ti fi bá wọn ẹni sàbíìsì wọn lọ́ba díjọ wa ẹni ọgbọ́n kò àwọn olùgbà tó pé náà ló ti gbà mú sàbí gíní gan. tẹ́lifíṣàn ti wá ní ẹ̀sán tó ti gbà wá. ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ àmì ẹ̀lú ẹgbẹ́gbẹ́ ìṣẹ́ wa Buhari àti Muslim ti gan rẹ̀. Ètò wa ètò wa gẹ́gẹ́ bí ìka ìdìráyà ìgbàwáwò yẹn wọ́n fi rìwáyà àdìráyà tán wọ̀nyí láì sí rí láì rìwáyà tẹ̀ rí rìwáyà ẹ̀sìn rádì rí rìwáyà tẹ̀ rí rìwáyà ẹ̀sìn rádì láàbùgbọ̀n rìwáyà tán àdìráyà ó ti yé wa wallahu ta'ala alam nípa táwọ̀rọ̀ kan pẹ̀lú àwọn èèyàn rí kò sí ìmọ̀ tó wà nínú kò hàn tí wọ́n ní ìbílẹ̀ àwọn fẹ́ àwọn ìbílẹ̀ àwọn fẹ́ wọ́n sọ̀rọ̀ mọ́ lórí ojú àbíkọ́ lọ́tà ní kiri ni wọ́n dá mi fìgbàgbé rẹ̀ mo rántí ìbílẹ̀ àwọn nínú àwọn ní láti bímọ̀ ìpínlẹ̀ bá ti alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ẹgbẹ́ adéradé alhamdulillah bẹ̀ onígbà àgbàbẹ̀ ti lè wò bímọ̀ àmà lè yá irinṣẹ́ ọlọ́lọ́bí ni jẹ̀wárò dín àwọn náà ti ní musical instrument wa lónìí ọba àti alhamdulillah inna lillahi wa inna ilaihi raji'un ẹ̀rí ẹ̀rí ẹ̀rí kéèsì bẹ́ẹ̀ wá ẹ̀rí kọ́kọ́ mọ́ àníbi ìjọba kan tó bẹ́ẹ̀ ọgbọ́n kan tó yẹ nípa mi mú àdìsí bá fún un ó di ẹlẹ́rìí mi lè jẹ́ ìpàdé tó kà fúnra rẹ̀ ní ìgbàgbọ́ ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ mo sì ń tẹ̀lé kó bá wa sí mẹ́mú bàárì àgáàbọ̀ lọ́gbàá wa ọlọ́run wa kó sànù wa.